ونذكرك كثيرا إنك كنت منا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى إن هذا لفي سوف الأولى سوف إبراهيم وموسى lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tá a gbọ́dọ̀ wá kí ọba àná ọba òní ọba láíláí ọba tápá kọ́sì ọba tó dúró tí ò farati kankan tí nǹkan kan ò lè dúró láì farati ọba gbogbo ògbà ọba gbogbo ojú ọba gbogbo ṣẹ́jú ọba gbogbo wákàtí ọba dánibọ́ni gbọ́ni ọba tètò ayé ò dàrú máa lọ́wọ́ rí ọba tí nǹkan kan ò bàjẹ́ máa lọ́wọ́ rí atọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún èmi ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá àsàlékún ìkẹ́ àti ìkẹfà ànábì àwọn ìyàwó ànábì àwọn sàábì ànábì muhammad àdúgbò ẹni tó dáadáa tẹ̀lé ń sọ ọlọ́run ti jọ ti alòlékún àdé ọlọ́run àtẹ̀yìn àtàwọn akọ́lọ́mọ yọ alẹ́ nínú kẹ́nà àdúgbò ànábì muhammad jákèjádò bí tiẹ̀ ti ń bọ̀ wá nílẹ̀ yìí àbínúkì òkun à ń kí n káàbọ̀ sórí ètò yín tó wa àṣúrọ̀ èyí tí ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ nígbà tí iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ náà iléeṣẹ́ ti ń rí sí ìdàgbàsókè Ah, ah, ah, àlàáfíà nílùú àlàáfíà láwùjọ ń kọ́ ni bó o láti gbáyé táyé ẹni fi dáa bó o láti táyé di ọ̀run tọ̀run ẹni ọ̀nà bàjẹ́ à ń kí yín káàbọ̀ sórí ìkànnì náà ebi náà ti máa pàdé mi ọmọ ya yín Dr. Imam Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́ Kùntù bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ dásílẹ̀ kan tá a wà yìí àwọn aláṣẹ ẹbẹ̀ ọlọ́mọba mójútó wọn bẹ́ẹ̀ látòrí àjọwà Taiwo Asad ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú atọ́dúdarí ètò yìí mr kennedy abiodun phillips ọpẹ́ pàtàkì lọ́wọ́ ajiwa abdulkerim ajiwa abdulrozak ajiwa ismail gbogbo yín lápapọ̀ ọmọ mọ́fà burú ṣe yín ọ̀làlá àwòdàwòdà kú wọ́tà. akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú pípé ẹ kú ìfẹ́ ọlọ́run wa nífẹ̀ẹ́ yín ẹ̀ ní ṣubú láíláí ẹ̀ ní ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú ara akí gbogbo yín wípé a kú tẹnu a kú gbẹ ah, pẹ̀lú gu ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni ó ẹ ẹ̀ àlùbáríkọ lànàbí a ní fáwọn ọdún yìí a ní fi dágbére fáyé ẹwẹ́ náà gba náà bí ti dé nísìn adúgbò ọba tó fi aṣẹ yìí májẹ májẹ májẹ alápadà sí ibú àárín wa májẹ ó من شيطان رجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنات لما كان يرجو الله واليوم الخير وذكر الله كثيرا Jasi Production. you really look at. olódodo l'Ànábì aṣíwájú rẹ̀ lọ̀gá o olódodo l'Ànábì ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo l'Ànábì Muhammad. aṣíwájú rẹ̀ lọ̀gá wa olódodo l'Ànábì. ọlọ́run òjíṣẹ́ aláwo lànà bí Muhammad. aṣíwájú rẹ̀ lọ́gá wa wọ́lọ́dọ̀ọ́dọ̀ lànà bí. aṣíwájú rẹ̀ lọ́gá wa wọ́lọ́dọ̀ọ́dọ̀ lànà bí. ẹrú sí ọlọ́run òjíṣẹ́ aláwo lànà bí Muhammad. à ń sọ̀rọ̀ lérí àwọn tí ń fà tígbéyàwó fi ń di irinṣẹ́ ìbànújẹ́ tí fi ń jásí wípé ibẹ̀ nìkan ti ń toko wèrè bọ̀ ibẹ̀ lómi ti ń mọ́ra kábàgbà yìí kó a sọ fún wa wípé ọlọ́run ní tóun fẹ́ kárí mú bí ìyàwó mi gbéyàwó lè tẹ́sìkò náà ilé ha ọkàn wọn fi balẹ̀ wọ̀jà alábẹ́ iná kó mọ wọ́n tẹ̀tẹ̀. a fẹ́ kí ìfẹ́ tí è tẹ́ tí è tí kó wà láàrin warahma àti ìkẹ́ àwọn eléyìí ẹni mo torí ẹ̀ lèmi ọlọ́run torí ẹ̀ ní kẹ́ ẹ yín alumana muhammad tó wá ṣe pé torí eléyìí ni ṣé à ń rí bẹ́ẹ̀ nù gbéyàwó inú àwọn tá a ti kà lánàá fáfẹ̀mí ẹni tí ò rí wa bá lọ lánàá òun ni wípé nọmba one inú tí ń fa kùdìẹ̀kudiẹ nù gbéyàwó wa òun ni àjọṣepọ̀ wa pẹ̀lú ẹni àti fẹ́rí kọ́nà tó bá kú èèyàn bá bímọ fẹ́ni òun tó máa wà láàrin ẹ̀kọ́ tèmi ó kọ́ ni wípé mẹ́jọ ọmọ òun ó wà kódà bọ́ ọmọ wa wà lọ́dọ̀ rẹ̀ gbogbo ọjọ́ tó bá fẹ́ rí ọmọ òun màmá rẹ ni kó pè bó o bá ní màmá kó pe bàbá rẹ bó o bá ní bàbá kó pẹ̀gbọ́n rẹ àbí kó pàbúrò rẹ àwọn èyí ni kí wọ́n wá mọ́ ọmọ kí wọ́n fọmọ hàn ṣùgbọ́n pé wàá ti rọ́jò dúró àbó sọ pé wọ ọmọ rẹ mẹ́ àbó lọ sí kìnìún kan ẹ dákun ọlọ́run mi mo bí ma sí ni bàbá ọmọ mi náà ni débi kọ́kọ́lọpọ̀ àwọn èèyàn wá ń wà ní làákàyè o ti fẹ́yàn ẹ ti àìnílàákàyè of the highest order ni nítorí pé kò sí nǹkan tó jọ yín pọ̀ mọ́ ó òtí ẹ̀ ń ṣiṣẹ́ ṣe jẹ́ kì í sọkọ rẹ mọ́ kì í ṣe ìyàwó rẹ àbí kẹ́ni tá a ti fẹ́ rí kó kú kó wá lọ́nà mẹ́ o ti fẹ́ rí ẹ̀ fẹ́ra yín mọ́ tán wá àájọ pé fún ni torí èmi ni ìyàwó rẹ̀ àkọ́kọ́ ó sínú ìyàwó rẹ̀ bó bá ń pèrè ara oníyàwó rẹ̀ ìyàwó ta ló jí ẹni tó padà fẹ́ ìyàwó kìíní kọ́nà kó má fẹ́ lómi ìmọ̀ lópin ìgbà tẹ́ ẹ ti kọ́ra yíhun spiritual bond tó wà láàrin ó ti tú. ṣùgbọ́n lónìí a máa ṣe ni lẹ́mà wípé ọ̀pọ̀lọpọ̀ wa àákàn ń gbáyé bí àgùntàn tí ò lólùdáni. ṣé ò bá rí báwọn sóyẹ ká máa wùwà bẹ́ẹ̀ relationship wa pẹ̀lú ex wa ẹja dà ẹja dànù nítorí wípé bọ́kùnrin bíyàwó rẹ bá ti lè mọ̀ wípé wàtí x rẹ jọ move gbogbo gbogbo gbogbo obìnrin kọ́ ló fi níbẹ̀rù ọlọ́run débẹ̀ òun náà mọ̀ move pẹ̀lú x ẹ̀mí ni kùránù sì sọ fún wa pé wọ́n làhún nà mithlu lẹ́dẹ̀ àlẹ́ inna bil ma'ruf bí wọ́n ti fẹ́ kíyàwó rẹ ṣe sí ọ̀hún bẹ́ẹ̀ ni kí wọ́n náà ṣe sí dáadáa tó rò pé ó yẹ kó máa ṣe sí ọ̀hún bẹ́ẹ̀ ni kí wọ́n náà máa ṣe sí tó o bá fi lè jẹ́ yàtọ̀ ó ṣẹ̀sìn alimanda Muhammad inú tá a kà fúnra wa lánàá òun ni social media gẹ́gẹ́ bí sábàbí kan tí ò já gbádùn ìdílé wa bó o bá ní fẹ́ gbà ló ní fẹ́ gbà ó wà nù nǹkan tí ń fa ìṣòro àdánwò fìtínà ẹkún ìpayín kéke sí ìdílé lọ́kọláya ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ òun ni um, single mothers àti single fathers ọ̀pọ̀lọpọ̀ wọn ti wò ní òògùn àrọ́kọ́ mọ́ èmi náà ò mọ́ ṣùgbọ́n gbogbo ọkùnrin tó bá kó sí mi lọ́wọ́ nísìn yóò san òun yóò san yóò jìyà tí àwọn ọkùnrin tọ̀hún ti ṣe àbí lẹ́rù mi ò máa dúró dùn obìnrin tó bá fi lè kó sí mi lọ́wọ́ nísìn fún àwa wà nílé ọkọ màá make sure kó kú òǹbẹ o bí ò bá rí bẹ́ẹ̀ bí ò bá rí pé wọ́n gọ̀ wọ́n wá fi twenty thousand wọ́n wá fi sọ́ọ́dẹ lérí ibú lọ́nà o ọkọ rẹ̀ ra mọ́tò fún ọ ọkọ tó ra mọ́tò fún ọ kò fẹ́ràn ẹ̀ ló ra ọkọ̀ fún ọ ó wá délé ikú ẹnìkan ní ah madam you are very very beautiful wow wow ni wọ́n ń dún bí ìsìnrín wow wow ń dún bí ambulance you are such a wonderful woman you are beautiful you are you are you are igba you are awu you are kòkó bàbá àsásùn ẹsẹ̀kẹsẹ̀ náà ló ní ẹjọ́ epo ìlú náà fẹ́ ra epo ten thousand ẹtún twenty thousand fún wọn ó sanwó epo ó gba fóònù nọ́mbà rẹ̀ ṣó lọ́pọlọ. ẹni ó ra mọ́tò five million fún ọ tó ra mọ́tò ten million fún ọ lẹ́yìn náà wá rí kó twenty thousand fún ọ tó fi gba nọ́mbà rẹ wò lọ́pọlọ ǹjọ́ tó tọkùn ní bá ti lè san tọ́rọ́kọ́bọ̀ fún ọ tó sì mọ̀ pé o wà nílé ọkọ tó o bá fi lè fún ní nọ́mbà rẹ yóò ti mọ irú ẹ̀dá tó jẹ́ inú ẹ̀ láti wá gbé lónìí òun ni bí ìkọrẹ nílé bó ti pọ̀ tó ẹ wo bí tọ́láàkù ti pọ̀ tó ìkọrẹ nílé ti pọ̀ jù ó ti pọ̀ jù ó wá wà nù nǹkan tí ń fa ìṣòro fún wa. nínú ìgbéyàwó wa ó wà náà gàdé ń fa ṣòro fún wa nínú ìdílé wa ìkọrẹ nílẹ̀ ti pọ̀ jù tí kọrẹ nílẹ̀ bá pọ̀ dáàyè kan kò ní sí fọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó nítorí wípé níjọ̀hún àná ó rí wípé ọmọ àwọn ìbànújẹ́ ni máa jẹ́ fún lónìí kí ni ọmọ yín kí ni ní kí ẹ wò ó kò máa sí kíní kan owó àti bímọ síbẹ̀ kó máa tọ́jú ọmọ rẹ̀ lọ́wọ́ fún àlùbáríkà sí i ìkọ̀rẹ́ nílẹ̀ tí ń gbà fi àfẹ́kìtì ìdílé ṣé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ti ń sì wàhù lónìí kì í ṣe pọ́kọ rẹ̀ ṣẹ̀ experience tẹ̀gbọ́n àti tiẹ̀ ńlójú kó máa wà tí ò dá lónìí bẹ́ẹ̀ ni experience tẹ̀gbọ́n rẹ̀ ọkọ rẹ̀ ń sọ fún ọ wípé dákun máa ń fọṣọ yẹn kó bá ń lọ ó ti wá fẹ́ fọ̀ ó ti fẹ́ lọ̀ ó sẹ̀ wá wùgbà tèmi bẹ́ẹ̀ gbà mí tí máa ń ṣe nu tí bọ̀dá wéèrè òun padà fi kọ́lẹ̀ wọ́n rí ọkùnrin ọlọ́run yìí fọ̀ yìí fọ̀ jáde lọ́dọ̀ ọmọ adékiní ẹlọ́kùnrin ọkùnrin ẹ̀yọ́ ọkùnrin wá sí nínú fún ni àmì sọ ọmọ sẹ́yìn rẹ̀ náà mi sọ ọmọ ọdún ẹ̀ mi ì ṣe gbà àwọn nǹkan bẹ́ẹ̀ ń ta tí wọ́n rẹ́dí àwọn míì bẹ tó já sí wípé àwọn ni wọ́n hùwà tí ò dá fọ́kọ wọn wọ́n sì máa pọ̀tírì ọkọ wọn gẹ́gẹ́ bí ẹni tí ò dafa fábúrò wọn àbúrò tí wàá gbàgbọ́ nítorí ìran obìnrin ẹ má gbà kí mo sọ fún yín jò ní wípé ẹni tí wọ́n bá gbọ́ náà máa ń gbàgbọ́ ẹni tí wọ́n bá gbọ́ náà máa ń gbàgbọ́ èyí ò ní rọ́ máa fi ń jẹ wọ́n ọkùnrin tó já sí wípé ó rẹ́ǹtì lé ni wọ́n sọ fún ní ní kẹjà ó àmì lọ́dún kan kò tó forty thousand tó rẹ̀ ní báwọn máa fọwọ́ gbọ́ nílé iṣẹ́ obìnrin sì gbàgbọ́ nítorí pé wọ́n máa nígbàgbọ́ nínú tán bá fetí gbọ́. so irọ́ tí ẹ̀gbọ́n rẹ ti pa fún ọ ni wọ́n ń torí ẹ̀ ni wọ́n ń torí ẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbà á kì í gbọ́ ní títẹ̀ láàrin ọkọ àti ìyàwó bí kì í bá ṣe pàrọ̀ méjì jọ jòkó wọ́n jọ sọ̀rọ̀ tí eléyìí sọ tẹ́lẹ̀ yóò rí já ṣùgbọ́n kẹ́ ẹ máa gbọ́ tẹnìkan ah èèyàn sẹlọ̀hún ẹ wò ó bí ìkọlẹ̀ nílẹ̀ ti pọ̀ tó bákan náà inú ti ń fa níta àfi nífọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó wa òun ni ojú àti ọwọ́ tá a fi mú àwọn tí wọ́n ṣe ọkọ fẹ́ tọkọ kọ̀ wọ́n lẹ̀ àtàwọn tó já sí wípé ọkọ wọn kú àtàwọn tó ń jẹ́ single mothers tẹ bá ti lẹ́nu mi tó jẹ́ swing mother eré rí ibú <laughs> ẹ mà gbáko tó ṣe ń lé ọkọ tó ti kú èmi ní wàá fẹ́ ọlọ́run má jẹ́ ń ṣe rí ibú àìmọ́ fẹ́ wọn ń jẹ́ kí wọ́n ba yé àwọn tí ń ń lé ọkọ jẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ káyé yín ó bàjẹ́ ẹ máa fẹ́ wọn nídàkọ̀ọ̀kan inú tí ń fà tá a fi nífọ̀kànbalẹ̀ rí dùnnú nínú ìgbéyàwó wa lóòrùn tòní òun ni pípọ̀ jù tí àwọn àgbo amárale oògùn amárale agúnmu amárale pípọ̀ tó ti pọ̀ láwùjọ wa ó wà nínú nǹkan tí ń fa ìpalára fún ìdílé wa bẹ́ẹ̀ ni ọkọ àti ìyàwó mọ bí wọ́n ti ń jọ ń ṣe láàrin ara wọn bẹ́ẹ̀ ni bá ti ṣèṣẹ́jú mẹ́ta ó ti wá àbí wọn náà kọ́ ni kọ́ọ̀mù ó ti wá bí ìyàwó náà bá ti gbà ṣẹ́jú mẹ́ta ó ti tó o ó wá di pé wọ́n wá ń sọ fún ìyàwó pé àwọn máa lo kẹ́hán mátà ni ó ní kẹ́hán kan tó máa lò ó ní kẹ́hán kan tó máa lò ìyàwó wa ń béèrè fún tipa ọkọ ò ká lẹ́fọ́ ọkọ ọkọ ọkọ ṣe tẹ́bí ìṣẹ́jú márùn wọn á ná bàbá ah, alhamdulilah wọn á bí pé alhamdulilah kí ni. ẹ ìbẹ̀rẹ̀ ẹ̀yìn ìbẹ̀rẹ̀ bò ṣé bí a ṣe máa ṣe tẹ̀sí ẹbí ń gbà ń àkọ́kọ́ tí ó wá sẹ́mi ọkùnrin ni sẹ́mi ọkùnrin míì òun ni pé ẹ dákun ẹ dúró ta ni ń kọ́ oníkọ̀ọ́kùkọ̀ ìgbà míì ń bẹ ọkùnrin míì àbóbìnrin míì yóò ti wá wò níwò wípé eléyìí ò lè satisfy mi yìí wá mi nítorí tí wọ́n ń lò yóò jẹ́ kára wọn máa wá ṣòóṣò ju ti tẹ́lẹ̀ lọ ó sì máa bọ́kọ̀ ọ̀rẹ́ ti ma kíní yẹn èyí sì ṣe tó bá ṣe pé nǹkan tó nọ́mà ni ó rí mú mọ́ra kò nọ́mà because oògùn kan ló lò ló fi pè é dìde ó fi jẹ́ kára yóò dìde <laughs> ó di kéèyàn ó di kó máa ní tí wọ́n ń pè ní ó máa fọ bẹ́ẹ̀ yín jẹ́ ní kejì ẹ̀ ní sùn. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ní mú àgbo kínní kínní kan kínní àtẹni ó ṣe àtẹni tí di bí wákàtí kan ara rẹ̀ ò sì ní gbogbo ń wá ara gbọ́ tọkùnrin àtobìnrin jọ lóru kíní amáralé òun fúnra wọn wọ́n sì bára wọn lájọṣepọ̀ títà fi para wọn ẹnì kíní kú ẹnì kejì kú all in the name wípé àwọn fẹ́ gbádùn àjọṣepọ̀ sáà ń gbádùn àjọṣepọ̀ nìyíùn àbá ń bára wa nídìílé jẹ gbogbo ọkùnrin tó bá jẹ́ ọkọ tó bá jẹ́ ìyàwó tó bá di pé ẹ bá ti ń lo sexual enhancement jù oògùn tí ó máa mára yín le jù ẹ padà dọ̀tá ara yín kàn yín ìdílé yín ó padà dàrú kò sí ní tẹ́ fẹ́ fi kún un ẹ̀yin náà jọ fẹ́ra yín mọ bẹ́ẹ̀ ti mọ tẹ́lẹ̀ ó sì níbẹ̀ ti mánéjì ara yín ó mọ̀ pé eléyìí ìpín àlòkà jù jẹ́jú márùn lọ wákàtí kan tí wọ́n padà ń béèrè yín mú ló ti rí bákan náà inú tí máa ń fà òun ní àwùjù sinimá oníhòòhò táwọn olóyìnbó ń pè ní adult movie àbí adult film tó bá ti pọ̀jù tóbìnrin bá fi ń wò ó yóò padà ba ilé rẹ̀ jẹ́ kò sí ní tó fẹ́ fi kún wọ́n á ní kọ́kùnrin náà ní ń wò ojú rò ní gbè kan kò ní gbèbì kan tó bá wá jẹ́ni tí ò lè fẹ́yàwó méjì yóò padà máa wá ṣe sìná now àdánwò tí ní bẹ́ẹ̀ sìná ni pé gbogbo àwọn obìnrin tó ń tàn tó ń tàn tó ń tàn àwọn ó ṣépè léyàwó lé wọ́n tó ń ṣépè lọ́mọ mọ́ ó wàá kó àgbákò táwọn yìí ń wò mà ó kò lọ lè bá wọn inú oúnjẹ ń fà òun ni lack of parenting care ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí wọn ò lámójútó ọmọ wọn ò kọ́ lákòólé kan ọmọ ọmọ mi ń bẹ kí etí ìpé twelve years táwọn bọ̀dá rẹ̀ dájọ́ ń péjẹ́ bọ̀dá ń pera wọn bọ̀dá nílé tán ti ń bá a sùn wọ́n ti wá bá a sùn ó ti wá wà addicted sí bíbá sùn ìgbà tóun ó lọ lé lọ́kọ ó lè lọ́kọ tóun èsì tí tóun ò lápọn tó bá wọn yóò máa lóun ń bọ̀ wá family house wọn yóò sì máa wá sí nǹkan mìíràn lọ́pọ̀lọpọ̀ gbà ibi ẹ̀mí obìnrin bá sì sú sí ibẹ̀ ni wà dáadáa rẹ̀ ó bọ̀ sí olóòrí mi gbọ́ yìí ibi ẹ̀mí obìnrin bá wà ibẹ̀ ni mo wà dáadáa sí tí obìnrin bá kórìíra ọkọ ilé ẹ̀ tó nífẹ̀ẹ́ ọkùnrin tìta ọkùnrin tìta òun ni ó máa ṣe dáadáa sí kò ní ṣe dáadáa sọ́kọ ilé ìwọ ìyàwó tí ń bú ọ pé lérí bó ara rẹ kìíní kankan ẹ tún lọnu blb bẹẹ ti lọ náà rẹ bọ ẹ tí ẹ ní kankan mú bọ ẹ tí ẹ ṣe gbá ẹ tí ẹ ṣàwó má jẹ́ òye ọlẹnu pé obìnrin òun ó lè lọlé dájọ́ kó sì lọlé kó fọkùnrin mi. gbogbo obìnrin tẹ́ ẹ bá ti rí tí ẹnu rẹ̀ bá fi gba kó máa bú ọkọ ẹ̀ tó bá fọwọ́ ká sòdodo ó ti ní ọ̀nà ibòmíì tí ó pẹ̀ sí ọkọ mi bóun ní kí ni ìṣe wọn rí báyìí gbogbo ọjọ́ tó bá ti dé tí mo bá ti rí wípé o tún sojú kúrò rí nǹkan kan mú wa inú mi máa bàjẹ́ bọ́tẹ́ bá ti ti máa ti ń sọ̀rọ̀ màgàmàgà tí ń fọ́ tí ń fọ́ bàlàbàlà ẹ lè wádìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín oríbò míì tí ó pẹ̀ sí ìyìn ní yàlè o ìmọ̀ gbọ́ yìí bò ó níbò míì tí ó pẹ̀ sí bóyá tí ń wò ní wò pé bẹ́lẹ̀ yìí bá ti kọ̀ mí lẹ̀ ń lọ lú èbó nù bóyá bẹ́lẹ̀ yìí bá ti lóhùn sí kínní ń padà sílé wa ni ọmọ onígò ní mí ń tọ́gò mi fọ ń kọrí sàbújá ń màlẹ́ tajà yóò kọrí sèkò yóò máa lọ hustle yóò ti níbò míì tó fẹ́ pẹ́ sí bí ò bá rí bẹ́ẹ̀ kò sí obìnrin tó já sí wípé the only thing tó ní ayé rẹ̀ àtọ̀run rẹ̀ ọkọ rẹ̀ ni tí ó máa sọ̀rọ̀ burúkú sọkọ kò sí lẹ́yìn bá rí ẹmú kan wá. sẹ́yìn mọ̀ wípé obìnrin yìí fẹ́ sọ ní tí máa ń bẹ látẹ̀lé owó wọn nù àfi náà má rí mi ìdá fẹ́ mú. òṣòmìnira máa fẹ́ sọ nù ìdí ìdó fi já sí wípé kọ́dà kẹjọ máa obìnrin kó ṣe pé ẹjọ ń fẹ́ra yín lọ́nà ẹ sì rí i wípé kódà kó máa hàn lè mà kó máa ká obìnrin mi mọ́ lópin ìgbà tí ò bá ti lọ́kùnrin mi yóò máa ṣe sùúrù kó ká ọ pẹ̀lú obìnrin mi báyìí ǹjẹ́ ò máa tẹnu ẹ̀ jáde ní ẹ̀ ah. kódà máa sọ pé yìí ò wọ́n lòun fẹ́ nìkan kò dáa bẹ́ẹ̀ yẹn náà kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn fún mi kò yẹ kó ṣe gbà kò yẹ kó ṣàwò ṣó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọkùnrin wọn lè ní ẹ má bínú ó máa ń bùn mí lówó ni èló ló máa ń bùn wàláì tó bẹ̀rẹ̀ wọn bá ní ọ̀nà àti wá owó yóò lọ lè wá owó yóò sì wá kó fọkùnrin wọn nítorí wípé kè lọ́pṣàn mi. ìjọ tó o bá fi pálẹ́kún tẹ́nìkan bá fi lè gbé eré rẹ̀ léjìká lẹ́yìn wọn fọwọ́ ra lẹ́yìn lẹ́yìn má bínú ah, àwọn ọ̀dẹ ọ̀dẹ ní bọ̀bọ̀ yẹn náà obìnrin á máa fáìn bí ẹ̀rọ àwọn máa ṣe kíní how I wish I have a woman like you tó bá ti lè jọ ọkùnrin tó nífẹ̀ẹ́ sí òun mọ̀ wípé bó ti máa ń bẹ̀rẹ̀ ààrẹ ń bọ̀ abẹ́bẹ̀ kò ní wá mọ́ ibi tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ní tó bá fi mú obì lé máa sọ kò bá kù gbé ọ̀rọ̀ sọ́kù ẹ̀ ìfẹ́ títan àwọn àna arógún obìnrin lè bínú ìrìnjìyàn yìí hùn ṣùgbọ́n kó máa sọ̀rọ̀ sí ọkọ ẹ̀ ah, ìfẹ́ hùn títan ẹ wá wò ó lónìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ńlá àtàlà ṣàkíyèsí obìnrin mélòó ńlá tọ́ sáwọn òbí rẹ̀ tọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ń tọ́ wọn ẹni tí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ náà ò lẹ́kọ̀ọ́ ìgbésí ayé tó yẹ kí kó gbé àkọ́ kó rí gbé ìgbésí ayé ebú ní gbé ìrìn ayé ìrìn àjò ní rìn bàbá àti ìyá jí lọ ní màtí ọmọ mi mọ́lẹ̀ wọ́n wọlé ní wọ́ta nu ẹ wá lọ́mọ òlẹ́kọ̀ọ́ta ló kọ̀ ọmọ mú ọ̀rẹ́ tó bá wù ìní ń bá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́yìn ń ṣe ìyàwó rẹ̀ kó lọ́kọ tọkọ rẹ̀ ń dọ̀bálẹ̀ lesbian lọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń kórìíjọ̀bọ ni obìnrin sóbìnrin náà jọ ń fẹ́ra wọn àbúrò ọkùnrin tẹ́ fi ti àbúrò tẹ́ fi ti ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tẹ́yìn fẹ̀mí sí gbogbo ọkùnrin náà kí ni wọ́n jọ ṣe láàrin ara wọn àwọn èyí òun náà ń ṣe géè ṣe ni ìwọ tó lọ́mọbìnrin tí èyí ti parí yunifásitì ń lo mọ́tò sọ́sà ìmọ̀ wípé o ti fẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí òbí ni ìwọ kọ́ ló rà fún kò ṣiṣẹ́ rà o ò lè béèrè mo ló ti ní o ò sí débẹ̀ kó gbé mọ́tò òun fẹ́ ni òun padà mo fẹ́ fẹ́ ni bí wọ́n bá fẹ́ jó dìgbà tó bá fẹ́ tán kó tó ra mọ́tò fún òbí mẹ́rin ló lè ṣe bẹ́ẹ̀ ẹ ì tí ì sì sí ọmọ tẹ́ fẹ́ jèrè ọmọ èrè ọmọ yẹn ṣe ní tí èèyàn máa jẹ èèyàn máa dájọ ọmọ kalẹ̀ ní kó lè bàa jẹ́ àjọ mélòó lẹ dídá ẹnu bí ọdún méjì àbọ́dún mẹ́ta tíṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ rẹ kọ́dà ká pọ́dún márùn-ún tíṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ rẹ èyí náà ló ti wá dépò wípé ha mo mọ̀ ṣe wàhálà lórí àwọn ọmọ yẹn mi try gan-an àdágbé àdáfà ó lè jèrè àwọn ọmọ òun àfi tó o bá pa wọ́n lẹ́kún inú yóò jẹ́ kó o padà rẹ́rìn nípa wọn lọ́la difficulty ayé gangan wà difficult láti gbé inú ọ̀nà àbáyọ sí difficulty ayé fún ọmọ rẹ òun ni kó o kọjú ọmọ rẹ sí difficulty nǹkan wa máa kọ bí ó ti rìn a kì í lé ọmọ ẹni kúrò fún ìdààmú nítorí wípé bí o bá dààmú lójú rẹ yóò dààmú lẹ́yìn rẹ̀ yóò dààmú kó kọ́ bó ni ó ti gbáyé tó bá dẹ̀yìn rẹ yóò lè ráyè gbé dáadáa inú ẹ̀ òun ni bí ìwà ọmọlúwàbí bí ti ń bàjẹ́ láwùjọ wa àkọsítà wá láti bá hajjatu dunya àwọn nǹkan tó fáìn tó dáa tó ń wuni láyé ó ti ó ti ó ti pẹ̀yìn dá wa kullu jadidu akhalakun aṣọ tuntun ayé lánàá ó ti gbó wa khana an-nasu kulluhum ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ rí láyé nísìn wọ́n kàn kù ti dọ́njàmbá ọkùnrin ò ṣe gbọ́kànlé mọ́ obìnrin ò ṣe gbọ́kànlé mọ́ ọkọ ń fi ìyàwó sẹ́sú ìyàwó ń fọkọ sẹ́sú ọkọ ń fi ìyàwó láàfin wa rẹ lòmíì tí ó bímọ márùn fọkọ tí kankan ò ní jẹ́ tọkọ mẹ́ wọ́n ká ní náà sùkú lòhùn ó ń kálukú ti tó níbàjẹ́ bí ìgbọ́kùnrin ti jáde ní kóhùn fòun lọ wá kí ni ó jẹ lọ obìnrin òun náà ti jáde ẹlòmíì nínú lè bá sùn ó dé wọn kò mọ̀ nígbà tó dá sí lójú òtẹ́yìn ó da ọmọ ọlọ́mọ papọ̀ mọ́mọ fọkọ gbogbo àwọn ọmọ yòókù tán jọ tán jàlá àlè ọmọ wọn ń jẹ èèyàn ọmọ tí ò jẹ èèyàn kò lè jẹ èèyàn nítorí wípé àtò eléyìí ibú ló gbó wá sí nàrán eléríire àìlówó lọ́wọ́ ọkọ rẹ nígbà òun lójú ọmọ ṣèṣì náà tí kàkọhùn bọ́kọ rẹ ò bá wú ọmọ kọlẹ n tó fi ba yí ara rẹ jẹ tó fi jẹ káwọn ọmọ rẹ wá ló kọbú láwùjọ ebi tí ń lọ ń bẹ ni wípé ìwà ọmọlúàbí ti bàjẹ́ láwùjọ wa ó wà nù nǹkan tí ń fa sábàbí náà bákan náà ìfẹ́ àfẹ́jù fowó láì wòye sí kí ló lè jẹ́ aburú tó lè tẹ̀yìn ẹ̀yọ́ ó wà nù tí òjá nígbà tí òjá gbádùn ìgbéyàwó wa àti ọ̀pọ̀lọpọ̀ wa ti fẹ́ràn owó jù kódà ẹ̀rọ obìnrin mi tí ó ní kíni there is nothing like love kíni ń jẹ́fẹ̀ẹ́ money love is money money is love o ò lọ́pọlọ ni o ò lọ́pọlọ ni gbogbo ohun tówó rẹ̀ bá ti pọ̀ jù ewu súnmọ́ báwo lè wù ò sí ní súnmọ́ láyé bó lè wù ò tí ní wù ọ́ gbìyànjú kó kó kó má jẹ́ kí ìfẹ́ owó pọ̀ láyà rẹ̀ làwọn àfọwọ́n wákà fi dá wípé ẹni gbọ́n bí owó ò lè rówó ná tèwé tàgbà ẹ bá ń gbọ́rọ̀ yíyẹ o bóbìnrin gbọ́n bí ọkọ kó ní jẹ èrè ọkọ bẹ́yàn bá ti gbọ́n bí owó kò lè rówó ìran ọkùnrin gbọ́dọ̀ wá ọ̀nà àti jẹ ọ̀nà àti dé èèyàn ọ̀nà àti jẹ èèyàn ni má wá owó owó náà ni ìjẹ èèyàn ṣùgbọ́n má lẹ́mìí kó ń wá owó gbogbo ẹni lọ́wọ́ ń wá owó èló là ń wá kí la fẹ́ fi ṣe àwọn tán lówó ó dìgbà tó ó gbogbo ayé yẹn kò sẹ́ni tó máa ti ń wá láyé ó dìgbà tá a bá tó tá a bá tó ní owó tán ká tó máa ń dà wá owó kan náà wà gbogbo ẹni ọlọ́run owó wà láìkọ̀ máa ń dín wà ní. tí ò bá rí bẹ́ẹ̀ kí ló yẹ kí Dangote ó máa wá kí kí ló yẹ ká Atiku ó máa wá kí kí ló yẹ kí Tinubu ó máa wá kí Peter Obi gan kí ló yẹ kó máa wá kí. wọ́n ti ní dèdè tí wọ́n ó jẹ wọ́n ti ní táwọn ọmọ ó jẹ wọ́n ti tọ́ àwọn ọmọdé bíi ọlọ́run nìkan ló tó lè fìyà jẹ wọ́n kí wá ló dé lónìí tọ́pọ̀lọpọ̀ wa ụwa wá ṣe làákàyè tó wá sí pé owó owó owó ńlọmọmọláyà wa aluma nab Muhammad ẹ jẹ́ ń dúró báyìí ká máa pàdé pẹ̀lú ògo lọla lọ́la ẹ kú ń gbẹ kú tẹnu ní sóò wọn náà dá sí bí gbogbo iye ẹ̀yin ń gbọ́ káàkiri ayé kọ́lá bá ṣe pé five five thousand ló ń kálukú dá a ẹ̀ á tún dára sí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 مع دوام الخير للأول المحا على شورى مرحب شراكم